الصلاة والسلام الأتمان الأكملان على أفضل الرسل محمد بن عبد الله عليه أفضل الصلاة وأتم تسليم وبعد بواتي أوانيلي so gbogbo apáta kíra wa gẹ́gẹ́ bí a ṣe máa ń kíra wa ní ọjọ́ mẹ́jọ ní dédé àsìkò yìí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu bákan náà àwọn àlejò wa tí wọ́n ń dá wa ní ẹ̀kọ́ láti bí àwọn ọjọ́ gbọ́rọ̀ lórí ètò yìí so mo sálámà sí àwọn náà ẹ sálámà sí àwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wọ́n àwọn ọ̀sáàzù wa ibrahim dakunke badmus náà ni a gbọ́ yìí so aleykum salaam wa rahmatulahi wa barakatuhu gẹ́gẹ́ bí ètò tí a ń bá lọ ọ̀rọ̀ nípa báwo ni mùsùlùmí yẹn ṣe fira rẹ̀ lẹ̀ lásán tọmọ ni ọmọ fira rẹ̀ lẹ̀ lásán ẹni pé ìtumọ̀ ọmọ fira rẹ̀ lẹ̀ lásán ìyẹn lè máa ṣe mí tuntun pé yóò kó orí búbá rẹ̀ láyé àtẹ ní alkiyama òun ni kí ọmọ sògùn káàkiri ọmọ sanáńkàlẹ̀ káàkiri àmọ́ ọ̀rọ̀ mi tó ṣe pé tó ń bẹ tó ṣe pé má fira rẹ̀ lásán tó ṣe pé ó sì máa jẹ́ oríire fún yàn láyé àti ní alkiyama tòun náà ni à ń bá lọ pé báwo ni mùsùlùmí ṣe máa ń dira fún ni àwọn náà dira ọmọ fira rẹ lẹ̀ so lọ́nà tó ṣe pé ó sì jẹ́ ọ̀nà halali ọ̀nà dáadáa òun náà ni wẹ̀kọ́yà ẹni pé bí wọ́n ti máa ń prevent aburú so aburú àlùjànnú ni aburú àṣàtì ni aburú àwọn olójú ubú ni gbogbo ẹ̀ náà ni àwọn ustaz wa ń kọ́ ní àwọn àdúrà tá a máa ṣe wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ fún wa ní ìjẹ́jọ́ so ustaz wa bí tí ẹ bá tún fẹ́ kí a tún lọ ní òní bisimilayi wa ayi la الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين أما بعد لن يبتي أكراوا قلو كيكي الله كيكي الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آلي بي لا تبيع جميل كسي انتي أمبارا واسو لغبي أما أستاذ واسي òun náà ni nípa kí ni àwọn àdúrà tí anabi sallallahu alaihi wasallam kọ́ wa ìpè àwọn yìí tá a máa fi sọ ṣe ìṣúra tá a máa fi wá ìṣọ́ra kó o níbi aburú so gbogbo eléyìí inú tí a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ tó àwọn èèyàn máa fi ń wo àwọn ahlus sunna wal jamaa látara pé wọ́n ń takò àwọn oníjàlábí látara pé wọ́n ń takò àwọn ológun ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ń sọ nípa wa ìgbà tó jẹ́ pé àìsàdúà àwọn yìí ń wọ́n ṣàdúà fa mm, àwọn yìí ń wọ́n ṣàdúà àwọn yóò máa ní kinní kan ò ṣiṣẹ́ àwọn yóò máa ní òṣogun àwọn yóò máa ní òṣàjẹ gbogbo orí eléyìí nísìnyí báyìí àdápa irọ́ òun náà ni gbogbo àwọn yìí tá à ń kà fúnra wa yìí nísìn yìí ń túmọ̀ yìí pé àní àdúrà ń bẹ àwọn alùsùn náà jàmá ọ̀sọ̀ fún wa pé kì í ṣàdúrà wọ́n ní ọmọ ṣàdúrà kádùá ni hmm. wọ́n ní ọmọ máa pe nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala hmm. wọ́n ní tí ànábì sallallahu alayhi wa sallam tó hmm. so n tó bá mú tó ànábì tó sì tó àwọn sàhábà bóun ti wá so a jẹ́ pé àwa so àtàbàlọ wo níjẹjọ a sọ fún wa sọ fúnra wa sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni pé àwọn nǹkan tá a máa ṣe tí ó máa prevent pé kí aburú kí ó máa ṣẹlẹ̀ sí wa tá a máa fi ṣe ìṣọ́ra so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tí aburú bá tẹ̀ wá ṣẹlẹ̀ sí wa látara pé Allah subhanahu wa ta'ala fẹ́ fi dán wa wò kí lè àwọn nǹkan tá a tún máa ṣe tí ó fi ká àwọn irú nǹkan báyìí kú ò fún wa so eléyìí gbogbo ẹ̀ náà Ànábì sọ fún wa so àwọn apá kìíní táwa ń bá lọ níjẹ̀ ìjọ èyí tá a tún fi kún fúnra wa lónìí òun náà ni pé anábì kọ́ wa láwọn kankan tí a máa wí síwájú ká tó sùn tí a mọ̀ sí azkaru naum nítorí pé tá bá lọ wò láwùjọ wa a rí pé ọ̀pọ̀lọpọ̀ aburú tí máa ṣẹlẹ̀ òru náà ni hmm. so àpárá àwọn yorùbá gan fúnra wọn náà nínú aburú ọwọ́ wọn hmm. wọn máa ń kòwé kan pé òru là á ṣe kà hmm. pé ẹni tó bá ṣe lọ́sàn kan kò ní fara rẹ lọ so gbogbo àwọn tí wọ́n ń lo àlìjẹ̀nu gbogbo àwọn tí wọ́n ń lo àwọn ẹ̀mí burúkú tó fi ń sa burúkú sáwọn èèyàn yìí òru náà lọ́pọ̀lọpọ̀ rẹ̀ náà náà sábà lò so eléyìí ànábì sallallahu alayhi wa sallam wá fún wa ní nǹkan tí a máa fi ṣe ìṣura síwájú ká tó sùn ìpè tí wọn náà bá fẹ́ tó bá fẹ́ sùn lẹ́yìn ìgbà tó ti kírun tó ti ṣe ogbẹ tó bá fẹ́ sùn kó sàlù àlá hmm. tó bá ti wà lórí ibùsùn rẹ ànábì kọ́ aláwọn àdúrà tá a mọ̀ tó pé a sọ nínú ẹ̀ fún wa a sì tọ́ka ibi tá a ti rí àwọn yòókù hmm. fún wa so ọ̀rọ̀ tí alùsùn náà jàmáà yìí ṣe pé ẹ wá rí mi lé hmm. ẹ pé nọ́mbà mi á mọ́ sọ pé kí ọmọ afẹ́ máa ọmọ abílì pé tọ̀ ọmọ yẹ báyìí wá rárá mm. eléyìí ohun káàkiri ni tó pé mm. bóyá wíwà tó káàkiri tó wà káàkiri ohun gan ni wàá ní káàkiri ni kò tiẹ̀ wáyé mm. wallahu a'lam bóyá nítorí tí òun ní ẹbí tá a ti rí nítorí tí èrè náà bíi hundred naira two hundred naira so eléyìí sì kọ́ yàní ibi tó ti wá la gbọ́dọ̀ wò pé ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ní kíní ànábì tí ànábì sallallahu alaihi wasallam bá fẹ́ sùn ànábì yóò wá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì tánà bá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì yóò wá tá ọ̀dá sí ní ẹ̀ẹ̀mẹ́ta yóò ti tó sí ní ẹ̀ẹ̀mẹ́ta tánà bí wàá ṣe bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀mẹ́ta ànábì yóò wá ké suratul ikhlas tí gbogbo àmọ̀ sí qul huwa Allah yóò ké al-mu'awwidhatayn tí àmọ̀ sí qul a'udhu bi rabbil falaq àti qul a'udhu bi rabbin nas tánà bí wàá ké sí ọwọ́ rẹ̀ méjì yẹn tán ànábì wa fi pa gbogbo ibi tí agbára rẹ̀ bá ká láti fi pa níbi ara rẹ̀ ibi tọ́wọ́ rẹ̀ bá dé lára rẹ̀ láti òkè yóò bẹ̀rẹ̀ látòrí débi ojú débi tọ́wọ́ rẹ̀ bá dé ànábì ó ṣe bẹ́ẹ̀ táwọn ìgbà wá ṣe báyìí yóò wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kẹsì yóò tún repeat ẹlẹ́ẹ̀kan sí yóò ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta so eléyìí inú àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam hmm. tí anabi máa ṣe tí máa fi jẹ́ ìṣọ́ra hmm. nígbà tí yẹn bá fẹ́ sùn náà ni àìpé lè tẹ̀ lé rárá gbà náà la hmm. máa àwọn suwaru kéékèèké yìí so ká gbìyànjú ká máa ṣe. inú nǹkan míì tí anabi sallallahu alayhi wa sallam tó máa ṣe tí máa jẹ́ ìṣọ́ra òun náà ni pé tá bá lọ wọnú aya two hundred and fifty five aya tó gbajúmọ̀ tí gbogbo àná mọ̀ ni ayatul kursi tá a mọ̀ ayatul kursi allahu la ilaha illa huwa al tó fi dé ìparí àyà yẹn hmm. ìpè anabi sallallahu alayhi wa sallam anabi ni man qara'aha ẹni tó bá ka àyà tá a sọ yìí ìlà awa ìlà firashihi nígbà tó bá ń bọ̀ láti sùn tó ti wà lórí ibùsùn rẹ̀ hmm. fa innahu lan yazala alayhi min allahi hmm. torí pé irú ẹni báwọn kò ní yẹ kò ní bò láì ní máa rí eh, eh, ìsọ́ látọ̀dọ̀ Allah subhanahu Allah subhanahu wa ta'ala ló fi àwọn kan ló fa màláíkà sọ tí wọ́n máa fi sọ rẹ̀ sọ wala yaqrabuhu shaytanun hatta yusbih wọ́n ṣètánù ní lágbára láti súnmọ́ àti tí ó fi jí so eléyìí ní ti báyìí ó di sọ́kà tó ní bá bu àyà kan tó ní eléyìí tó yẹ pé ó fi ṣe ni ó fi rọ kiri kára rẹ̀ síwájú kó tó sùn ó di méjì nínú àwọn kẹsí ànábì sallallahu alaihi wasallam tó ní àṣe so àyíká di àyè wọlé kásì bọ́ sí bẹ́ẹ̀ di gbí kásì sùn ó sì tán nánu ó ti bá àwọn oníṣìn so gbogbo eléyìí òun kọ́ ó lè tilẹ̀kùn rẹ lóòótọ́ ó lè ti wíńdò rẹ ó ti bá àwọn oníṣìn ó lè ṣe gbogbo ẹ̀ so but eléyìí ní ìsìnbáyìí àkọ́lá bẹ́ẹ̀ yẹn sùn tí ò tilẹ̀kùn ìsọ̀nà ńlá lélẹ́yìí àmọ́ bó wá tẹ̀ tilẹ̀kùn tẹ́lẹ̀ náà bó ló jáàmù ti wó lówó gbẹ̀ àwọn tí ó hàn kan sí ọ tí Allah subhanahu wa ta'ala bá ní yóò ṣẹlẹ̀ sí ọ pé hmm. ojú ọ̀nà ni ó gbà wọlé ni hmm. àbí àbí bilẹ̀kùn ni ó gbà wọlé so ẹlẹ́ẹ̀kẹta tí anabi sallallahu alayhi wa sallam tó tún kọ́ wa òun náà ni àyà méjì kan náà tún ni nínú suratul baqara àyà two hundred and eighty five àti àyà two hundred and eighty six hmm. àyà yìí náà gbogbo àná ni ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló mà ìpè amana rasulu bima unzila ilayhi min rabbih والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله ito fi dé parí aya yẹn hmm. àti aya tó tún hmm. so aya méjèèjì yìí anabi sallallahu alayhi wa sallam fún sọ pàtàkì rẹ̀ fún wa ó sì sọ pé kéèyàn máa ké lálẹ́ kó tó sùn ó láǹfààní púpọ̀ fún wa tẹ́gbó ti wà nínú hadithu tó wà nínú sahih bukhari àti sahih muslim ìpè ànábì ní man qara'ahuma fi laylatin kafata so ẹnikẹ́ni tó bá ka àwọn àyà méjèèjì lóru lálẹ́ kó tó sùn síwájú kó tó sùn ànábì ní káfàtà àwọn méjì yóò wọ́n ti tó wọ́n tó ọ ní tó ọ níṣọ́ wọ́n sọ kó níbi yàní aburú tí bá ń bọ̀ wá báyà burú èèyàn ni Ababuru àlìjánu ni wọ́n tó fún yàn ó di mẹ́ta nínú àwọn tí anabi sallallahu alayhi wa sallam kọ́ wa kí a máa dé mọ́lẹ̀. Hmm. ìdáka fúnra tí ó jẹ́lẹ̀ kẹrin hmm. òun náà ni ìtí anabi sallallahu alayhi wa sallam tí anabi tún kọ́ wa ipe ká máa ṣe gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ nìsín tó yẹ pé wàhálà lọ́sàn-án wàhálà lóru so tó pé àrẹ́yọ̀ fi dé yóò rẹ̀ ra kí ẹra tó ẹra àwọn granite ẹlòmí ológun wọn sà síhun ni hmm. látara gbogbo wàhálà tó ti ṣe bá ara ah, mi ṣe máa ń wíkì báyìí tí n bá fẹ́ jí báyìí á hmm. èyí ah, tètè rí iṣẹ́ tí mo fẹ́ ṣe ànábì ní tó máa ṣe òun náà ni pé tíwájú kó tó sùn máa gbìyànjú ìpè kó máa ṣe subhanallah thirty three ṣe ní ọgbọ̀n àti mẹ́ta kó ṣe alhamdulillah ọgbọ̀n àti mẹ́ta hmm. kó ṣe allahu akbar ọgbọ̀n àti mẹ́rin subhanallah ọgbọ̀n àti mẹ́ta alhamdulillah ọgbọ̀n àti mẹ́ta allahu akbar ọgbà àti mẹ́rin anabi ni man qala dhalika indama ya'wa ila firashihi kana khayran lahu min khadim wà nínú sahih bukhari àti sahih muslim anabi ni ẹni tó bá wí eléyìí tá a sọ yìí hmm. síwájú kó tó sùn anabi hmm. ni ó lóore fún ojú kó yóò mọ̀ fún lálàáfíà láti ṣe yóò mọ̀ ṣe àwọn sẹ́tẹ̀ pé mẹ́wàá lè ṣe gan tí ó mọ̀ tí ó wọ̀ pé ah, kọ́ra àwọn òfìlẹ̀ kò ní ní lára so anabi sallallahu alayhi wa sallam ó kọ́ hmm. fatima ọmọ rẹ̀ ní àdúrà yìí nígbà tí ó lè bá anabi pé iṣẹ́ tó máa ń ṣe máa pọ̀ hmm. so anabi wàá fún pé ah, àdúrà yìí ó ní kó máa ṣe so eléyìí ni díẹ̀ nínú àwọn tí anabi sallallahu alayhi wa sallam tó ní ká máa fi ṣe ìṣọ́ra síwájú hmm. kí ká máa wí ká tó sùn so tí ká tó sọ bí táà sì lọ rí fún wa táà sì rí fúnra wa so àyí tí a fi gbẹ̀yìn rẹ̀ òun náà ni èyí tó tún ṣe pàtàkì gan òun náà ni àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ọmọ ọmọ ọmọ ọmọ ni ọmọ ni ọmọ ni ń gbé lómi ìjáde kó nu ẹ̀sìn Islam bí a bò ní ṣe wá ṣe pẹ̀lú àwọn ọmọ yìí ah, èèyàn ń fẹ́ dáàbò bò wọ́n ni gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ lásán ojú bó gbọ́dọ̀ ṣe kíní kan ayé ògbọ́ wa ayé ògbọ́dọ̀ tẹ̀ wọ́n hmm. so yóò mọ̀ wá yóò mọ̀ wá ṣe kíní kò ní kí a pé bó lẹ̀ sí tòun kò ní kí a bó ní gbèsè ayé àlùkí àmọ̀ tòun so yóò kàn máa kò sí tí ò ní lè pé kò ń sáà dáàbò bo náà ni so anabi sallallahu alayhi wa sallam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ní tá a máa fi dáàbò bo ọmọ ọmọ tí ò tí ì tó ṣe àkàrù fúnra rẹ̀ ní apá ètò tó ṣe àkàrù fúnra rẹ̀ náà àdúrà tá a máa ṣe tá a máa fi dáàbò bo wọn. anabi hmm. sallallahu alayhi wa sallam nínú hadithu eh, abdullahi ibn abbas radiyallahu anhu ma tó wà ní sahih bukhari àti sahih muslim ah, ó ní kánà rasulillah sallallahu alayhi wa sallam yu'awwidu al-hasan wal-husayn hmm, hmm. ó ní anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ tọrọ ìṣọ́ ìmọ̀ wá ìṣọ́ fún alhassan walhussein ọmọ ìmọ̀ ṣe ìṣọ́ra fún wọn ìmọ̀ hmm. hmm. ṣe ogun ṣọ́ra fún wọn pẹ̀lú àdúrà tá a fẹ́ sọ yìí hmm. alhassan walhussein ọmọ ọmọ ànábì ni wọn kéde gbẹ́rẹ́ o kò ní tí wọ́n gbẹ́rẹ́ o kò ní fi nǹkan kọ́ wọn lọ́rùn o kò ní ní ká máa fi kíní kan fọ́kọ mu o so àwọn eléyìí ẹwọ tá ànábì máa wí fún wa ànábì ò ní u'idukuma bi kalimati llahi tamma ẹwọ ní sìn u'idukuma bi kalimati llahi tamma mo wá odi ìṣọ́ fún yín pẹ̀lú àwọn gbólóhùn Allah subhanahu wa ta'ala tó ṣe kíni tó pé pérépéré tí ò lábùkún bẹ́ẹ̀ so ibi kí mo wá wá sọ fún yín min kulli shaytanin wa mo wá sọ fún yín kúrò níbi gbogbo shaitan ẹ̀sì bá ìṣẹ́ gbogbo aburú ń lò ní ìṣẹ́ àtàjẹ̀nú àti èèyàn shayatin al-ins wal jinn àwọn tí wọ́n ń lò nánu níbi gbogbo shaitan yẹn yẹn kí ni wọ́n pè ní háàmà òun náà ni gbogbo nǹkan tó bá ní sum gbogbo tó bá ní ìwọ tí máa pààyàn la gbogbo tó bá ní poison tó láburú tó lè tó lè pààyàn la ejò ní akéèké ní gbogbo àwọn tó láburú tí máa ń ṣèyàn nínú ẹ̀dá ó ní mo wá sọ mo fi mo fi Allah subhanahu wa ta'ala mo fi wá sọ fún yín wa min kulli aynin laama mo sì wá sọ kúrò níbi mo wá sọ fún yín kúrò níbi gbogbo ojúbú tí máa wòyàn tá a sọ fúnra wa ń jọ níjọ́ kìnìún àná pé ojúbú tẹ́lẹ̀ mi ò fi wo nǹkan báyìí dé ṣe pé nǹkan ó sì máa bàjẹ́ nǹkan ó sì ní lójútùú mọ́ so ànábì wa máa wá sọ báyìí so tánàbí wa wá sọ báyìí fún wọn tán ànábì wa sọ fún wọn pé inna abakuma كان يعوذ بها إسماعيل وإسحاق الله صلى الله عليهم أجمعين وسلم وني داري داري بابا يابا يعني على إبراهيم عليه السلام ntòun náà máa ń lò nìyẹn oníṣẹ́ níta máa ń sọ pé àjogún bá ẹ̀hún náà àbá àti lọ́dọ̀ àwọn bàbá àwọn ẹ̀hẹ́n ẹ̀wọ̀n ní ànábì kò tó lẹ́yìn ẹ̀wọ̀n tí ànábì ti gbà wá ó ní bàbá yín àgbà lọ́wọ́ ànábì Ibrahim àbí tàbí dàgbà sí ànábì Ibrahim nínú àgbàlagbà so ó ní bàbá yín àgbà ànábì Ibrahim ó ní ntòun náà máa ń lò ní tí máa fi wá ìsọ́ fún anabi ismail àti anabi hmm. ishaq so ẹlòmí ò gbé kùránì sọmọ ike lẹ́gbẹ̀ẹ́ ẹtì bá àti gbogbo eléyìí nǹkan tí ò bá a mú ni hmm. ẹlòmí ò hàn kínní kan yóò alábọmọ lọ́rùn tó bá ti ń ka eléyìí tó fi ń wá ìsọfún tó wáyé pọ́ ọmọ bá pọ̀ sọ pé ò'idhukum ẹtì bá àti bìkẹ́lìmá ti là tó wáyé pọ́ ọmọ rẹ méjì ni wọ́n ò'idhukum hmm. à wọ́n ti kọ́ ọmọ rẹ̀ kan ní òyìnbùkẹ́ òyìnbùkì tó bá jẹ́ obìnrin so dọ̀míwù náà ló kàn ṣe yín bẹ́ẹ̀ tó fi dájú rẹ̀ kọ́ ọmọ rẹ̀ hmm. tó bá ń wílẹ̀ ní tíra ìtọ̀ alhamdulillah ọ̀la anábì wí tó sì fi wá sọ fún alhassan hmm. hmm. wal hussein so n tó fi wá tó anábì tó tó àwọn sọ̀hábà ó yẹ ká jẹ́ kí ó tó àwa náà so ká gbìyànjú so tá a bá lọ gbogbo àwọn àdúrà tá à ń ṣe yìí àwọn tíra pọ̀ alazkaru imáàmì náwàwì tíra kan bẹ tán pé ní alazkaru tẹ́kọ̀ Imam Nawawi ni wọ́n ṣe so tí aláńlá ni yíò lè jìnnà ó sì lè fẹ́ dààmú rẹ̀ láti wá káàkiri lọ wá nǹkan tí wọ́n pè ní hisnul muslim wọ́n pè ní dabadebo mi wọ́n pè ní citadel of muslim hisnul muslim o eléyìí ò ju bí àpò kan lọ tó bá jẹ wọ́n jù kò ju bí àpò kan lọ wọ́n ṣe yorùbá rẹ̀ tó wẹ́ pé ó tún máa ń gbọ́ ìtumọ̀ tí òun kà kọ́lá wọn tó bá lè ka lárúbáwá wọ́n tún kọ kéwú ní yorùbá hmm. tẹ́ pé ó fi máa rí ka hmm. wọ́n túmì sóyìnbó hmm. wọ́n túmì sí yorùbá àti gbogbo àwọn èdè míì tó gbogbo àwọn eléyìí ní sinmi ayẹ́rì pé lọ́fẹ̀ẹ́ ló bá wá kọ́lá àwọn míì bẹ́ẹ̀ so but eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rẹ̀ kí ni yóò jọ wá lójú hmm. àbíkánṣe ha kínní kan lé ọlọ́wọ́ kó sàásàásàásà hmm. so ẹ dákun ẹ jẹ́ ká padà sínú ìlànà anábì sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká padà sínú ìmọ̀nà rẹ̀ insha tó bá dijọ́ mi sa a máa sọ̀rọ̀ nípa pé tí aburú bá wá ṣẹlẹ̀ sí wa tán kí anábì tún kọ́ wa tí a tún máa ṣe tí a fi rè. ọlọ́kọ̀ bá fún àwọn ustaz wa ní ẹ̀sán olóore síwájú kí n tó pe nọ́mbà yín sí orí afẹ́fẹ́ àfi ń tó gba àwa mùsùlùmí ní etí ní pé ní on twenty eight yẹn ni pé ní Sunday tí ó ń bọ̀ wáyìí so wọ́n pè wá sí ìjókòó àdéhùn nasiha ní adéta níbi roundabout níbi orí eh, ojúkòtò níbi tí hospital wà nísàlẹ̀ rẹ̀ yẹn so multi purpose hall náà ni wọ́n pè bẹ̀ so ní aago mẹ́wàá àárọ̀ so lecture wà níbẹ̀ ní pé ìdánilẹ́kọ̀ọ́ wà níbẹ̀ topic ni hakikatul islam kí là ń pè ní islam gẹ́gẹ́ ojúṣe mi àti rẹ náà ni ká mọ nǹkan tí ń jẹ́ islam gẹ́gẹ́ gbogbo anẹ́jẹ́ ká pàdé ní ibẹ̀ ní aago mẹ́wàá ní on twenty eight bísí láì tààlà tá a bá fi pe àwọn ustaz wa Ibrahim Dasuki ká pè wọ́n sí zero eight one four five nine five five eight three nine zero eight one four five nine five five eight three nine inshallah tá a bá ti pè wọ́n wọ́n gbé kọ́ọ̀lù wa so ẹ dákun àwọn mùsùlùmí ẹ̀rí ìtọ́sọ́nà ńláńlá tí àwọn ustaz wa ń ṣe fún wa so ẹ dákun gbogbo mi ní òun kiri lé ológun kí wọ́n tà sí ọ so bóyá ẹ ṣe kágbé kọlù ẹgbẹgbẹ ọkẹ ọkẹ so òun ni pé gbogbo wọn tí o ti hàn án ilé mọ̀ kó tó di pé àwọn èèyàn tà sí ọgán so ìgbó ìsìláàmù yé ni eléyìí so abẹ́lẹ́ wa ta'ala kó mọ ṣáà fún wa so tó bá tún di ní ọjọ́ mẹ́jọ tó pàdé so èmi àbúfàtà sàrùmí àwọn tá a bá fẹ́ pè sí ètò àdínà sí àyíkẹ́ báyìí ń sọ ètò yìí nídìí ìrànlọ́wọ́ fún àti bàbá wa dá sí ètò yìí ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine tó bá sì wà náà lè wá sí ehm, marketing níbí ìṣúká wa bá wọn pé ètò àdínà sí à àfẹ́ ṣe onígbọ̀wọ́ rẹ̀ kò sí ti ó burú mẹ́ gbogbo ẹ̀ náà ọ̀nà kan náà ní gbogbo ọ̀ lọ so à ń kíra pé àti èmi àti stars wa. الرحمن دسوكي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته